ṣé ìwọ ti gbà kí ló gbà ó yá. ok. Hello come. No, no, come, come. Come, come, come and stand here. Eh, ẹ jọ̀ọ́ yóò gbàgbé àwọn ọmọ mi o mò ń mú wọn síbí ni a máa ṣe ń jà aṣọ wọn ó yá ìwọ náà máa bọ̀ yes. Any tẹ́lọ̀ wà ń bì you. ni èló lẹ máa ń ránṣọ wọn. complete. so àtòwò ní àtẹ̀fìtì irú ọmọ eight five three five ni màá fún yín. àwọn ẹ a máa wò wọn a máa wò wọn. àti ìró ya you ya. join them join them. Egba a ti fún ọyàn má fún ọyàn. wọn ti gbà. wọn ti gbà ẹ jẹ́ kí titi wọn náà pé ẹ kó pé. ìkọ̀kan ló fún wọn. ìkọ̀kan ni ìyá dúdú. wọ́n ti fún wọ́n ti fún wọn ní. mo ti fún no brush. So, ẹ tún ẹyọ títẹ sẹgbẹ ẹ bá mi bá ẹyọ títẹ so ó ikú toothbrush tuntun because toothbrush yẹn ó lé ní hundred. ó lé hundred. Mm. Mm ẹ̀yin náà ẹ lè. so ẹ oh, uh, bẹ́tẹ̀ tó bá rí pé five ẹ ṣáà make sure pé cover tó bá rí pé five minutes so. ọmọ tó wá represent ọmọ tó ń bọ̀ ọ́ mọ́ mi mọ́. ẹ ti gbà fún ẹ ẹ méjì lọ. so. No, ẹ kú bọ́ọ̀tì, ni àpò padà. So èyí tó ẹni tó bá ti nísìnyí báyìí, èyí ti pín ṣọ́ṣẹ́ṣìpù àwọn tó ti. you have a brush raise this up you were given brush raise brush. àwọn yìí ẹ ẹ. ó oh, yà ẹ ẹ yes ẹgbẹ́ lè sẹ́gbẹ̀ẹ́ bá no ilé ìkó wà bá ilé ìlọ́kùn wà bá ama fúnyàn. Sọtẹ́ ẹ̀ nídìí ilé sọ́kọ̀ bá a máa bẹ́ ìpadà sínú mọ́tò. Ama hmm. fúnyàn. Nata kò ì five minutes ni. Kò ì five minutes. Bó o bá dúró ò ní gbà. Ó ní dáadáa ní àná. Yeah, I also Kufri. No. Talon for you, where are you? Go, on, go there. You are okay. Uh -uh. You, you are. You can stay. Àtàlọ́ ah, ló ń ṣàyìn wá ẹ̀ eh, kọ́ àwọn obìnrin. Ìwọ ìwọ sì ti adjust go. You can see adjust your plate ó yá.